بسم الله هناك خوفة أن لن يدخلنها اليوم عليكم مسكين وما كلكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا الظالمين فأقبل بعضهم على بعض يتلومون ربهم جنات النعيم أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون بل هم أيهم بذلك زعيم أم لهم شركاء فَلَا يوم يبشق عن ويدعون إلى السجود فلا يستطيعون خاشية بصرهم تراكهم بالله وقد كانوا يدعون إلى السجود وهم سالمون فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلم وأملي لهم إن كيدي متين أم تسألهم أجرا فهم من مغرب مثقلون أم عندهم الغيب وهم يكتبون فاغفر لحكم ربك ولا تكن كصاحب الحوت ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكبوت لولا أن تداركه نعمة من ربه لنبذ بالأعراء لنبذ بالعراء وهو مهموم فاتباء ربه فجعله من الصالحين ومن يكاد الذين كفروا ليزيقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين وما هو إلا ذكر للعالمين الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه الاخيار وسلم تسليما كثيرا أمة إيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدخل الله سيد الله وبعد الحمد لله الله بسيء الحمد لله أسرى رب العزة يكون صلى الله عليه وسلم ẹ̀ntì ọlọ́wọ́ bá tó rántí wa kó ló máa jẹ́ ìkẹ́ fún wa ọlọ́pàá ní ṣe àlékún ìkẹ́ ànábì náà ọlọ́pàá ní ṣe àlékún àpọ́nlé ànábì náà bẹ́ẹ̀ ṣe àlékún ọlọ́fún ànábì náà torípé ànábì náà ní ọlọ́wọ́ bá fi ṣe àwòkọ́ṣe dáadáa fún wa. Rasulullahi qudwatuna wa uswa على الوحيين من رب السماء Àlàlé wa àyà ìrìnà rọ̀ọ́sì ìsànà ìrìnà. Àwọn bá ti jẹ́ àtàkùnlá àwọn olùkọ́ nínú ìwà rẹ̀ nínú òṣìṣẹ́ nínú ẹ̀kọ́ ẹ̀kọ́ wa, òun náà gbogbo tí à ń sàlàyé. Àbí ọlọ́run kò ṣe ó ní gbígbọ́ nínú ọ̀rọ̀ fún wa báyìí lílo rẹ̀ náà kọ́ kó mi ṣèrọ̀ fún wa ó mọ̀ ṣe wá ní ẹni tí yóò máa gbọ́rọ̀ lásán ọ̀gbọ́rọ̀ ọlọ́run ọba lásán tó ti tẹ̀lé ó ṣe wá ní ẹni tí yóò máa gbọ́ tó ti máa múlò àti ẹni tí ń sọ àti àwọn tá à ń gbọ́ gbogbo apáta ọlọ́run tí a bá dábì wọn ọgbà ìgbẹ́ náà nígbà wọn la sáré kan kọ́ nínú ọmọ obìnrin ìjọ ní àná a sọ̀rọ̀ nípa bí àtẹ́bí lára ọgbẹ́ ọgbẹ́ ọjà ọlọ́dọ̀ àti sọ̀rọ̀ àlọ́ sọ́lá sọ́lọ́lọ́hùn ayé. nígbà tí ọ̀rọ̀ ọba tó wulẹ̀ ti sọ fún wa yìí pé wà á ń nẹ̀kẹ̀lẹ̀ alẹ́ àkọlókè náà rí òyò ẹ̀yẹ kẹrẹ wípé lẹ́nu àwọn dáadáa àti àwọn tí a ti padà dáadáa kò sẹ́ tí wà rẹ̀ ó dàbí tàbí nígbà. wà á iná tẹ̀lé àlà kólókè náà bíi ẹni tó bá tó wá pẹ̀lú wà tó di ara ní àwòkọ́ ṣe ní àdáni òun ẹ̀ jẹ́ fún. Fa iná kàlà àlà olókè náà wí. Ó jẹ́ gbogbo ìrẹ́pọ̀ ní wà dáadáa pátá àbẹ́bí ni a máa bá lọ́dọ̀ rẹ̀ ó ti kọ̀. Pándájá jẹ́ lọ́wọ́ bá fẹ́ ti wà ní àbẹ́gbọ̀. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا محمد صلى الله عليه وسلم ànábì gba àlejò láyé ànábì náà jẹ́ àlejò fún àwọn èèyàn kan méjèèjì ni ó bùkátà sí ẹ̀kọ́ àwọn afọ àsọ̀rọ̀ afẹ́yígbé àlejò nígbà míì ẹ̀tọ́ ọ̀rọ̀ rẹ̀ a máa ń sọ̀rọ̀ mẹ́ta lọ́dún yẹn gbogbo ọjọ́ tàlejò bá ń dọ́dún rẹ̀ lápapọ̀ ọjọ́ ọ̀rẹ́ rẹ̀ ní kéwòn fúnni tó jẹ́ tó mú wájú ní odidi ọjọ́ kan ọ̀sán kan òru kan tó fòdè ní odidi ọjọ́ kan ọ̀rẹ́ rẹ̀ àwọn ìsọ̀yí pé bẹ́ẹ̀ bá kú téèyàn bá ṣe ìfà ìfà ìlejò tí ó ṣe àlejò yẹn bó ti yẹ kó yọ wọn lè yọ nínú dúkìá tó kù rẹ̀ gbé ó jẹ lágbádá tẹ̀sán. kódà àárí àdúgbò tó sàn fún wa yìí pé ẹni tí wọn bá gbà ẹni tí wọn bá báyọ̀ lálejò sẹ́ni ò bá ṣe lálejò ó lẹ́tọ̀ọ́ kó mú nínú dúkìá rẹ̀ lè dé bí òun tó fi ṣe àìlálejò ibi ìtajà àdìgbò pàtàkì tó ń rẹ̀ ṣe wa. lẹ́yìn eléyìí gbogbo pàtàkì tó bá ti wá lọ ọjọ́ mẹ́ta lọ́dọ̀ wa àbẹ́yẹ́dẹ́ sunna tún mustahabban káàmù wa tọ́jú ẹ̀ nígbà rẹ̀ yóò jẹ́ nǹkan tá a fẹ́ nǹkan àtọ́ kò jọ̀rọ̀ ẹ̀ mọ́ òdì ta tí wọ́n tó kò ká ṣe. tọ́wọ́ ti wá ti pé ọjọ́ mẹ́ta bú ẹ̀yìn gbogbo ta bá padà ń ṣe fún lẹ́yìn padà yọmọ gbọ́ tábẹ̀ sọ́dá pọ̀ fàárà kẹlẹ̀ gba fún yẹn kẹlẹ́ àwọn àfáà bí ti fi wúwá torí ahọ́n àti wà lórí ìsọmọba ọlọ́run. àìsàn kúrò ẹ̀kọ́ ni wípé àdébíyà máa ń lẹ́jú pẹ̀lú àwọn àlejò rẹ̀ akọ ọ̀rọ̀ palaba àgbàdàwí tọ́wọ́ bá àdàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam akọ bí àdàbí ṣe ṣe yìí kò ṣe gba ara ojú ìgbàdí ìsọ̀bá ẹ̀ ìsọ̀bá àgbà yìí gbogbo àtàkùn tí ó jẹ́ ó tó àrẹ́bìnrin ráhùn sọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀ tí wọ́n ní kò sí sára kọ̀ọ̀lù jẹ́ ní nítorí pé bàbá rẹ̀ náà ó wà nínú ẹ̀kọ́ pẹ̀lú àtàgbà Muhammad sallallahu alaihi wa sallam. Kújà ti gbé náà ní pẹ́tọ̀, àlùmí sọ̀rọ̀ sọ́lá ńlá ti sí ẹ̀ náà ní pẹ́tọ̀ lójú wa ló wá bá. Tí ò bá rí i tí ó fi ṣàlejò nígbà míì, ẹ bá àfàìlà àbábì yìí, àbíbi àwọn ẹbí ọ̀rọ̀ yẹn ti sọ́dọ̀ àwọn sọ̀ Sọ́tí àlejò wa bá àlejò sọ́lá wa sọ́lá tí àlejò bá ti rí nǹkan tí ó fún àlejò rẹ̀ jẹ yóò gbé ọ̀rọ̀ yẹn fún àwọn ọrụ lọ́rùn. Gbé tọ̀ àlejò lálejò ta nínú ilé فارسل النبي صلى الله عليه وسلم الى نسائه ابي بعض الناس رجع يا ويه فقال له يا انا محمد صلى الله عليه وسلم والذي بعث بالحق ما عندي الا wọ́n ní àwọn ẹ̀fọ́ adúlọ́wọ́ pàṣẹ àmẹ́bí wa ránṣẹ́ sí gbogbo wọn káàkiri báyìí ó yẹ pé ìdáhùn wọn bá fẹ́ náà ni. àjẹ́ pé kò sí agbára táàbù tàbí ìwé nínú ilé yìí yẹn ó ṣọlá wọn bí àwọn sọ̀rọ̀ àbàlẹ̀ rẹ̀ ní pé mẹ́yìn sí ipò hàdà lẹ́yìn lẹ́sẹ̀ rọ̀ ìjà rẹ̀ nìkẹ́ tí ó gba àlejò arákùnrin yìí lógun òní ọ̀rọ̀ ọba bá mi Tàbí yóò bá àlejò tó bá lójú ìrìn ìdílé àlejò dání yóò bá tọ́jú ẹ̀ ọlọ́run bá ṣèkẹ́ fún lórí ikú kẹ́ àlejò. kíkí àlejò báraka pọ̀ mbẹ́ kí o jẹ́ra sí àlejò àbáka pọ̀ mbẹ́ ẹ̀rí kí àwọn bàbá wa ní jọun kí bá wọn lásán ó jogún ju wọn wọn akó wájú gbogbo tó bá kéwọn lẹ̀ tó àwọn ọmọ pé kan ń bẹ pẹ̀lú pẹ̀lú àti àwọn tó bá abájúkọ yẹn lọ àgbàwọn orí ẹ rí gbèsè pé ẹgbẹjẹ mo ta fèrè àyè ayò alùpùpù sọ pé àwọn ẹgbẹ ta kẹmbẹ àdó àwọn àtìkè mọ ẹgbà nínú ẹgbẹ ẹ alùpùpù afẹ ẹnití tó di àrè ayò. ajá yìí pé abáfẹ́ pé àrè ayò ẹ wá rí kẹ̀kẹ́ sábùkà àdó àwọn ilé ìgbésí àjẹ́ kẹlẹ́wọ̀ ìjẹ́ pé ẹ̀tọ́ gbá ọ̀nà ẹ̀sìn fún gbà àdúrà kápẹ́ni mi ọ̀rẹ́ ẹ̀jọ̀ mẹ́ndé àwọn ẹ̀jọ̀ mẹ́ndé yá mú ìsìláì ìwọ òsì dá ìsìláì ti rẹ̀ pé ẹ̀rọ ẹ̀rọ ti ọ̀rọ̀ báyìí fún àdúrà àti ìṣàdúrà fún ìsìláì. bẹ́ẹ̀ náà ni wàdí àwọn tó mọ̀ ní arábìnrin àti kẹta náà lẹ́ni tá a sàbò títí ọkọ tó lẹ́yàwó ẹ̀ jẹ́ ìyàwó wa bọ́kọ̀rọ̀ yìí tó kúrẹ́ wá ń ṣèpè ipò ọlọ́run gbàdúrà bẹ́ẹ̀ ni ìyàwó tó lé ọkọ rẹ̀ jẹ́ ọkọ wa bọ́kọ̀ tó lágbájá ó sì ṣe báyìí adúgbò báyìí adúgbò báyìí adúgbò báyìí mo ṣe. ọba àgbẹ̀ tó lè máa ń mọ́ kó tẹ̀lé mo yá ń ṣe o. mo yá ń ṣe o. ó bá ìlànà sàlámù àìlá kàwáyé مظلوم مرتبه سلام عيناك والمظلوم مرتبه يبيع عليك وعين الله لم تنمي يبيع عليك وعين الله لم تنمي تظلمن إذا ما كنت مقتدرا والظلم يرجع عقباه إلى الندم أبدا أبو تدري gbogbo ẹ̀ pátá gbèsè láyé wà láyé yóò kàdá lọ. Ìrọ̀jú ogun bá ó ìlà nàdá ní. Kò sí sọ́fẹ́ pé alábòsí gbà bá bàjẹ́. Sàlámù àyínáka wàlmàbùlùmù mọ̀ hàn. Sàlámù àyínáka wàlmàbùlùmù mọ̀ ń hàn. Sàlámù àyínáka wàlmàbùlùmù mọ̀ ń hàn. Wọ́n ti sọ wọ́n ti Tàbùsí wà ní bákúlé wẹ̀ tó tàbùsí sí mo tẹ́bi ń rò wá òróró tó bí a lágbàjá ó sì bá ìlànà. Àmọ́ àyìnlá ìyàwó àlùmọ́ọ́dọ́ mọ̀mọ́ tẹ́bẹ̀ ó. Àwọn aróòtú ẹ̀ kò ẹnu lórí gbogbo wà á yín lọ́wọ́ ìlú ìdáná. ìwọ wo èdè òsàbò tí o ti sùn fọ́fọ́ ọlọ́run ọba tí ń pè ní olórí òtún ìtọ́ba ti máa ń sọ. ẹni pé ìwọ ti sùn ẹni tí ń fi ọsẹ pè kó sùn ẹni tó ń pè lórí ẹ̀rẹ́ kó sùn kó dàbẹ́ ẹ̀rọ ìlú jẹ́ pàdé ọgbà ìwájú ọlọ́ ó jẹ́ pé agbọ́dọ̀ sọ́ra gbé gbọ́dọ̀ máa ti pè láti ṣe ká sọ́ra fún. gbà ọkùnrin kan náà náà àǹfà ní bájú dára màmí bàbá rẹ̀ àná yàrá sọ̀rọ̀ ànábì jẹ́ ìgbà lè. ẹ wá wí wọ́n ọkùnrin kò mọ sí ibẹ̀ nílé ètò tó ti kẹsẹ́ pé à nígbà tó ti pé à ìfẹ́ pọ̀ ní ìlú. ṣùgbọ́n àwọn ọpẹ́ lọ́sọ̀rọ̀ wọn lára ibi sọ yẹn wọ́n sì mọ̀ ìpínpá àdúrà nígbà wà sálùmọ̀ sọ̀rọ̀ wọ́n mọ̀ ìpínpá àdúrà tí àdúrà bá ṣe tẹ́tẹ́ yẹn kí wọ́n tó bá ṣe pé fún sàhábà àbóbú àdúrà sallallahu alayhi wa sallam. kama wà á sọ àdúrà tòṣe. لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا. wọ́n fi àdúrà àgbàdì ìwé tàdúrà tẹ̀sẹ̀ kẹ́yìn rẹ̀ lọ́wọ́ bá àdúrà tí àtẹ́bí ya ọwọ́ àdúrà tí àtẹ́bí tẹ tó gbọ́ ó sì lójú òkòrò ìgbé ìfẹ́ kí ọ̀wọ́ ọlọ́run láàyè kó lọ ó lè fi sọ́rọ́. Fàkọ́rà nígbà tó délé ọ̀sán akọ́bí ya Ibrahim ọba mú àlejò ànábì ọba pọ̀ lọ́lẹ́. bó ti wá ara wọlé ọgbọ́n ìyàwó ìwé tọ́ ìwọ ìyàwó rẹ̀ ákìrì ní bẹ́ẹ̀ tọrọ fún mi láyé sọ̀rọ̀ mọ́ àlọ́ àbíjà àlejò àlùbáká o àlejò ànábì rẹ̀ wípé sàlejò jẹ àlejò ànábì afọlábà yìí pé gbogbo ẹgbẹ́ gbàlejò ó dọ̀rọ̀ yẹn fún ọkọ̀ wọ́dẹ̀ àlejò yóò àdébí sọ ó ní àtúndì mí bẹ́ẹ̀ bá rọ̀ sóde láàrin sọ̀rọ̀ wà. àlejò ànábì rè bá pẹ̀lú o bá jẹ́rẹ́jẹ́ o àwọn àlejò náà yóò tèmi lórí àlejò ànábì ni o ní máa kódà kò lọ sí ọ̀nà tó oúnjẹ àwọn ọmọ wa nìkan náà ló kù. afáwa ah, sàhábí apákan náà wáyà wọ́n ní àkókò lẹ́hàjì. wọ́n ní arákùnrin àǹsọ́rí ọwọ́ sọ pé àwọn èyí sọ́gbó sọ̀rọ̀ ayé yìí tọ́ àmà wọ́n asọ́hìn sírọ́ọ́dì wọ́n náwó ní sùlíàdì ìdá àrọ́dù àṣà. ó ní tó tó wá rí àwọn ọmọ wa rẹ wá ọ̀nà tó fi kù wọ́n lóró lásìkò ìyá lẹ bá ti tó ẹ wò sábà kí ló ti ó àlejò tó wà pé lọ dáná ẹ wà wà gbogbo ọ̀nà àwọn ọmọ yẹn tí ó lé kí ni tẹ́ bá ti a yìí á àwọn apá ọlọ ọlọ síbi iná ọlọ sí ilé lẹ́yìn ìgbà tó ti lẹ́bi tà tó di gbogbo lé orí wa olóúnjẹ orí àwọn ọmọ ọlẹ́bí wọn tó di àáfì ẹgbẹ́ bá àárẹ̀ àjọ fẹ́ jẹun náà tọ́wọ́ ti wá rí fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò yọ wà lọ sí ẹgbẹ́ ẹni kan fẹ́ tó náà wà lọ pa náà. pọ̀tọ́ wá ní tọ́wọ́ apáná ẹ̀jẹ̀ rẹ̀ pé owó máa jẹun àwọn òṣè kí ni a máa ṣe ẹni pé à ń jẹun àwọn ọmọ náà ó ti wọ́n gbàdára tó sàábà àti àlejò àti ti wọlé lóòótọ́ jẹ́lẹ́ bí òun àtọ́kọ rẹ̀ lápẹ́pẹ́ ìyàwó rẹ̀ nínú àlámọ́tò sàádà nínú àpẹẹrẹ òyìnbó tẹ̀ ẹ́ pé ẹ̀ máa sọ fún ìyàwó kú mo jọ́kọ rẹ̀ pẹ̀lú orí ìbúrú rẹ̀ ṣé ẹ̀ ló bá nàbí jẹ pé ẹ̀yin gẹ bẹ́ẹ̀dì ní ẹ̀yọ́ra rẹ̀ àmọ́ torí pé òun náà ń jọ mọ́jọ gbóyó pé àwọn bọ́kọ̀rẹ́ sí pálábẹ̀ ó di pé àlejò wọn jẹun pálábà afaha ọtọ́jú àlejò àlejò sọlá nígbà tí ilẹ̀ pẹ́ gọ́dà ìlà ọkùnrin láyé sallallahu alaihi wasallam arákùnrin máa lọ bá ànábì padà ọlọ́dà ànábì tó sọ̀rọ̀ ọlọ́dà àtọ́jú àlejò rẹ o ànábì sọ̀sọ́lá ànábì wọn sọ pé dọ́kítà lọ́hùn láyé lọ́kẹ́ ànábì ni a ọlọ́kọ̀ bá rẹ̀ ní alẹ́ yìí ọlọ́kọ̀ bá sọ hàn wàtà àlà àbúrò àkìlà jáde ẹ̀ ń sọ ọlọ́kọ̀ àbọ̀ rẹ̀ rẹ̀ pẹ́pẹ́ lè ṣe báwo ní والسؤال عنها بدعة obìnrin tí báwo ọlọ́run bá ti rí rí ẹ̀rẹ́ rẹ àdádálẹ̀ ní jíjà tó lè fọ́nà lẹ́kọ̀ọ́ obìnrin tí ọlọ́run ọba ara rẹ́rìn ààrẹ yìí àdébí ọlọ́run ọba ó rẹ́rìn ní alẹ́ yìí kódà ọ̀sọ̀ àyàkálẹ̀ ní pé wà yóò ṣe rọ́nà ara àwọn fòṣẹ́ wọ́n lọ́wọ́ bí i ọ̀dọ́ ومن يوق شوح نفسه فأولئك هم المفلحون والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليه ولو كانوا في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على ولو كان بهم خصاصة ويؤثرون يوقف ونعمه وأولئك هم المفلحون والذين تبواه الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان به خصاصة ويؤثرون على أنفسهم أو يشرب وسيء ọlọ́run bá ní wọ́n máa ń gbé ọlá fún ẹlòmíì lérí ara wọn wàláwùká nàbìyí wàláwùká nàbìyí الإثار ويؤثرون ويؤثرون على أنفسهم ولو كان ولو كان به خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون ẹlòmíì gẹ kò lè lábùkù kú lérí tó jẹ́ wípé ó tún ní mi tó lè lò ó kò lè lábùkù lọ ẹlòmíì wọn àlè yá bàtà rẹ ẹlòmíì wọn àlè yá ike ẹ náà obìnrin pé bọ́kẹ́tì ẹ ti láì fi pọ́nmi láì wẹ̀ ẹ́ lára. ويؤثرون على أنفسهم ولو كان به خصاصة ويؤثرون ويطعمون الطعام على أنفسهم Pépé ọmọ fà àwọn tí ẹ wọ́n. Ọ̀yọ̀ bàí mú náà kò rọ̀ ìfúnná ó ti tó yẹ lọ. Rúbì ni wàá mi lọ lé ẹ̀ka bẹ̀rẹ̀ tẹ́ bàwọ̀ lọ́wọ́ yẹn. Ẹ ó wú yẹn náà bí kéèyàn tó wù yẹn á fún ẹ bàwọ̀. Kò tó ẹ̀ sí pé ten thousand náà ló ń wá sọ fún òkú pé afẹ́rẹ́ tó bá gbọ́n àtẹ́rẹ́ tẹ̀lé ṣùgbọ́n ọmọ ìyá kan wọlé rẹ̀ ti dùn lánàá bẹ̀rẹ̀ ìdílé àlámù ẹja tó ń ta òǹtà tó kọjá bíláì ìjà pọ̀ ọ̀gá nù. wọ́n yóò fi rúnà àlà àǹfọ̀sìnì wàlá ọ̀tá nàbí mọ̀kànfàfà. ìyá yàwó yàgò tètè ni àwọn ẹni tí mà ọ̀gá ti wà lára wọn wá gbogbo wọn lè gbé ẹgbẹ́ ọgbẹ́ tí wọ́n lọ omi kálukú kálukú wọn fẹ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ kejì oní haida ẹgbẹ́ bẹ́ẹ̀ kẹta àbí oní haida wọ́n tó gbogbo wọn omi ò padà dọ́dọ̀ ẹ tí ẹ bá gbé mi fún ẹ yóò di gbogbo tó débẹ̀ omi ò padà dọ́dọ̀ ẹ ní àkọ́kọ́ wọ́n ti wọ́n ti kú lẹ̀ wọ́n yóò fi rún àlá àǹfùsìhìn wọ́n láwọ̀ ká ìdánwò láàrin báyìí tó jẹ́ pé a lè ní oúnjẹ tó kù tó fẹ́ jẹ ẹ wo ìmọ̀ àbúkọ́lá yìí o àlàfáàrí ọ̀sẹ̀jọba ẹ wo ìké tó jẹ jẹ ó ti àwọn ọmọ ó wọ àlejò àtẹ́jú ìyá àbúkọ́ tó sallallahu alaihi wa sallam ilé ìgbìlẹ́gbẹ̀ afáàdà wípé nínú ìdá bọ́ọ̀lù fún pálẹ̀jù ló nínú ẹ̀ ní kájíkì tó ń jẹ fún ẹni pé gbogbo àwọn àdìwà àti àwọn ìsọ̀rọ̀ yìí kò sí ìgbófin ọ̀rọ̀ oúnjẹ sẹ́yìn làwọn bá sọ yìí pé nǹkan mẹ́rin kẹ́ ń bẹ ó jẹ́ pé nínú ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ máa kẹ́jú àbíbẹ̀kọ́ àbábẹ̀ ṣe tán kéèyàn máa kẹ́jú bàbà wọ́n ní àbàbẹ̀ òṣèlú máa ń wá ajábẹ̀ ṣe tán kéèyàn máa kẹ́jú ọ̀dọ̀ òṣèlú ti máa ń wá ilá sí àbà àyàfi níbi nǹkan mẹ́rin kẹ́ ṣe kọjú ṣe nínú ẹ̀ ona ni kati afa wa hati man afa ko sọ̀rọ̀ da rahmatullah ta'ala ona awa ko ni o je du ko ma ko ni si ba ko ṣe nínú àwọn àríkà níbi tó mú rí. Ó yàrá kọ̀kọ́ ń bẹ́ ọlọ́run ìtọ́ àmú bẹ́ẹ̀ o náà ní ká fún àlejò lóúnjẹ ìdí tá a bá dájà á sí àìsàn bó jẹun. Bákan náà pàtàkì ní ìzùlùmọ̀jì. Tó kú bá kú káyọ̀tì sí káyọ̀tì gbogbo ẹ̀ka tó lérí ẹ̀. Kìdí táwọn ìgbàgbẹ́ ọmọ ọ̀gá mẹ́ta mẹ́ta ẹ̀jẹ̀ ká tó lè rẹ̀ fúra ẹ̀ lára ìṣe àríta mọ́tẹ́ ìdákùnkùn fẹ́ káwọn ẹ̀kọ́ ju lára lábẹ́ kákọ́ ju níbi àwọn ọ̀sẹ̀ mẹ́rin jẹ́rọ àkọ́kọ́ ìmọ̀dá fi ìtàkùnkùn níbi pa fẹ́ fún àlejò lóúnjẹ mọ̀kọ́kọ́ da ẹjọ́ lẹ́gbẹ́jọ́ wà pọ̀ lọ rẹpẹtẹ látàtọ̀ ọ̀rọ̀ dàdúró kí lẹ́gbẹ́ jẹ́rẹ́ ọ̀rẹ́ Buhari tó lẹ́yìn ìgbà náà tẹ̀sí ti máa yé òkú oṣèké ní ká fẹ́ ta fẹ́ gbé lọ sí àárẹ̀ kámọ́pẹ̀lá ti bẹ́ẹ̀ náà wà kéèyàn ó má pẹ́ láti pé ọmọ gẹ́sì pẹ̀lú ìdòdó àtúkàgbọ́ yìí pé ìtètè fún ọmọbìnrin ẹni tọ́jú ọmọbìnrin lọ́kọ̀ọ̀kọ̀ ṣe tààlà ẹni pé tó bá wọn máa gbé tó wù ọ́ tó fẹ́ fẹ́ mọ́ fi jáfara àtúwọ̀ nǹkan kọ́ lówó. bẹ́ẹ̀ náà ni bàbá olóòmọbìnrin tó ti jẹ́ ọmọ ẹgbẹ́ tó ti rí ẹni rẹ tó wù láti fẹ́ mọ́ṣáfíra má kó di arúgbó tẹ́kó tó fi lọ́kọ̀ fún lọ́kọ̀ lójú nígbà tó nígbà pẹ̀lú ìfòyẹ́ rẹ̀. wọ́n ní àwọn àbá àwọn ní lẹ́yìn eléyìí oná tó ní ẹ wọ̀kọ̀dọ̀ òtẹ̀yìn tó bá jẹ gbèsè ìpìmọ̀ ẹgbẹ́ gbèsè tọ́rọ̀ sọ̀tọ̀ sọ gbèsè láti tó bá yẹ lọ́dún ó ti kọ́ mọ́tọ́ díẹ̀ díẹ̀ ó ti mú ikú mọ́tì yẹn mọ́tì dágbà á máa ń ojú èyàn ìyẹn lè ojú nílò ẹgbẹ́ gbèsè wọn bá ti gba owó ọmọ ẹjọ́ díẹ̀ bẹ́ẹ̀ kò fi tẹ̀lé gbèsè báwo ló ti wọ̀ lọ pàtó bá yọ díẹ̀ díẹ̀ gbà owó lórí ṣùgbọ́n ó dúró dègbà tó tó ní lórí ní sọ bákan náà wọ́n táwọn bá tóbi nà sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni káàró ló kú wà níbi ẹ̀jẹ̀ kìí ṣe sábà ìjọba àgbàgbà àbí àbá ìgbésẹ̀ àwọn kọ́mọ́nà àwọn ìsìlámù pé pé àlìkanjú ṣe sọ àwọn bàbá àbàtẹ́wà ti dàlejò báyìí àwọn kọ́ ni wípé báwo owó tẹ̀lọ́rùn ìpàgbà náà akọ̀rọ̀ àwọn fúnra náà ọba wa orí mi rẹ̀ wípé àwọn ilé yìí wọ́n ti lọ nínú iná náà. bákan náà nínú ìṣẹ̀lẹ̀ yìí atúndí ẹ̀kọ́ wípé àlẹ́sìlíàl kéèyàn ó ṣe ń bá ní jíjọ ọ̀nà àlùmọ̀kọ́ kọ́ gbà á láti ṣe dáadáa. Ètí yá sí ìgbélé pẹ̀lú ẹ̀rẹ́gbẹ́ ìpàdé ọlọ́run máa sọ fún àwọn Yahudi pé kí wọ́n má jẹjẹ òkè sísá sílé. Àwọn Yahudi wọ́n ṣe ìyá àlùfẹ́jọ́ sí ni pé àwọn àgbẹ̀gbẹ̀ ní àlùfẹ́ ìlà. wọ́n lọ wọ́ ìwọ̀ wọ́n wá lọ ju fótó lọ́jọ́ jímẹ̀ wọ́n wá di ọjọ́ sẹ́ńdẹ̀ wọ́n wá lọ gbé alẹ́ jímẹ̀. عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا kẹnu yẹ̀bú. Wọ́n ju ìwọ̀sọ́dọ̀, àwọn ìyàwó ní wọ́n ju ìwọ̀sọ́dọ̀ lálẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ wọ́n ọlọ́dún ẹgbẹ́ ẹgbẹ́ tó tàbí wọn ẹ̀kọ́ tó wà láà. Àbúdá ti Ó wà lọ ju ìwọ̀sọ́dọ̀ jọ ọjọ́ lálẹ́ ẹgbẹ́ ọjọ́ sátidé. Ó wà á ní lọ sí òdòdó tó bá di ìdájí àfẹ́lójú ẹgbẹ́ ní ìwọ́n wà lọ gbé. ẹlẹ́kùnrin ṣẹ̀fẹ̀ ìwọ́tẹ́ ìdúró ní alẹ́ ẹjú mẹ́ta ó tó gbé dá. ó bá tẹ́lẹ̀ ló gbẹ̀rẹ̀ ló bá jẹ́ táwọn ẹja bá tẹ̀lé káàkiri nínú odò ní ìwọ́n ó gbé. àmọ́ àwọn náà wáyé wọn lọ gbé dọ́là tó bá di ọjọ́ sẹ́dẹ̀ wà lọ́wọ́ kan. ẹ̀rí o ẹ̀rí pàdé láti ṣe ẹ̀rí ọlọ́run لقد علمتم الذين اعتدوا Fọkúnlá lọ́hùn kúnú kìrọ̀dọ̀dá ń họ sí ilé. Ọlọ́run bàbá rí pé wọ́n kọjá ẹnu àlà. Àjọwọ́ ìmọ̀lùhù àìmù kúnlá lọ́hùn kúnú kìrọ̀dọ̀dá ń họ sí Ọ̀dọ̀ ọlọ́run gbogbo iye ẹ̀sìn máa ń di ọ̀pọ̀ kẹ̀yẹ̀ pẹ̀rẹ̀ lérí pé wọ́n ṣe wọ́n tan ọlọ́run ọba wọ́n ń lu ọ̀dà ọ̀rọ̀. àlàkà lálé máa bá iná yàda iná wà máa fọ́lù fàá wà máa wọ ìbọ̀tẹ̀ nílùmọ̀ sẹ́fì. àwọn afọ àti gbogbo ìgbà tí ìyá mi bá ti wọ ọ̀rọ̀ rẹ̀ yóò máa jẹ́ pẹ̀lú pé kéèyàn fẹ́ máa lu àgbà kọ́rọ́ ipe yàtà alọ́yà àwọn ìdílé rẹ̀ tó wà láà àmọ́ fúnmà tá a lò fọlọ́ òní ló fọ́nmà fọlọ́ ṣùgbọ́n tọ́ba jẹ́ ẹ̀rí pé ọkùnrin sàhábà yìí bàbá wọlé ọkọ ìyàwó ẹ̀ láwọn ọgbẹ́ kẹkẹ. ìyá mi àwọn àtọ̀ tó ẹ pé a lè ṣe ìyá mi ti tọ́jọ́ yìí pé a rí i pé dáadáa ńlá fẹ́ ẹ̀yà àti ó ní ìyàwó ipò àwọn ọmọdé wọn paná jẹ́ ká jẹ́ kó náà rò pé bóyá wà á jọ so ìyá mi wọ́n torí pé nǹkan tó bẹ́ẹ̀ ṣe yẹ ẹ́ ìkẹ́ dáadáa tó jẹ́ pé ìfaradà atara tiẹ̀ lónìí lẹ́yìn yàtọ̀ sí àwọn tọ́lọ̀ ọba ní wọ́n wẹ́sì ìkàtẹ́ wọn ní à àwọn ó ṣe ṣùgbọ́n àwọn ọmọ gbọ́ sí àwọn ìlà tẹ́lẹ̀ yẹn lè yíta ọlọ́run ọba ní kó wọ́n jẹ àdìbá ṣùgbọ́n ẹ̀rọ ẹ̀ dojú àlà dojú àlà yóò wà lọ wọ́n wà lọ wá àlùmọ̀ àwọn ohun tó ṣe àwọn mẹ́tọ́ ẹ̀tẹ́tẹ́ gbogbo ẹ̀ náírà bẹ́ẹ̀ ti kẹ́ jọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ wọ́n orí ti bá wọn bá ọ̀dà àlùmọ̀ kọ́rọ́ Iná kàlá àlá. Àwọn àlejò táwọn sọ yìí jẹ́ díkẹ̀ tó ní bá wá wá nílé ìjà àlejò lálejò bí kèsè rí. Ọwọ́ àti ọ̀nlé jò lè gbà lálejò kò ṣe lálejò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà. Ẹ wo bí a fi ti da ẹwù jẹ́ ẹ wá da adé. Sókè kò ní wá tó ah, láíláí ah, ní fúlómi àkọ́rí ìlú ẹ̀jẹ̀ kiri gbogbo. Ah, fúlómi kó àtọ́ bá ló ń jẹ gbé afọ Abu Hurairah rọ́bí ọlá àjùmọ̀ ó sọ fún wa ìwà ìlànà ọ̀sọ̀rọ̀ láì fún ọ̀pọ̀ àwọn ọgbọ́ Ah, ọba padà sí àgbẹ̀ yìí. sọlọ wá ń lọ sọlọ. tí o bá ti báyìí sá ẹ wá wo tí àkókò rẹ àpadà nínú ẹgbẹ́. ìjọ wo ni ilẹ̀ ó bẹ̀rẹ̀ láyé òjò náà tó wọlé dàpọ̀ àpẹẹrẹ. àfihàn ìbáde kàdé kàdé yìí. kò sí ọjọ́ náà nínú ayé dáadáa kò sílẹ̀ ó bẹ̀rẹ̀ tó wọlé dàpọ̀ àpẹẹrẹ. olùsẹ̀ máa gbà. ṣùgbọ́n àti àdéhùn náà ti kébé kàdárí kàkó tó mi kọ́ ṣe dáadáa pẹ̀lú ẹ̀ ṣe pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ ọlọ́run ọba lónìí ìmọ̀nà lọ́dọ̀. iná máa sọ̀rọ̀ ẹnìkan ní kò pẹ́ kò mọ́kí náà lọ́dọ̀ tó di ẹ̀mí ẹ̀ ó gba nìkan ọ̀tọ̀ ìlà ọ̀bá àdìsọ́. mo wá sọ bẹ́ẹ̀ nítorí pé tọ̀ o nìyẹn ti sì pé ẹni yẹn ó kò láti kéèké kéèké láwọn òkè mẹ́rin ó fò lọ bẹ̀rẹ̀ mo yà ẹ̀rọ ẹ̀kì mọ́ra ìdí tàbí àwọn ìdàmẹ́ àgbàtẹ́jọ wà ń kù sẹ́wé ìmáàrún yẹn náà ló wà nìyí tó ti máa ṣe pérépérépéré gbà náà ní kùrẹ́ gẹ́gẹ́ bí wá jẹ́ kí páì lódì lè kọ́bá ìgbìmọ̀ lọ́yìn láyé lójú ayé. Wọ́n ń jẹ́jú lọ́pàá àwọn àpàlẹ̀ àmìlá. Àmìlá ẹ̀ ti kúrò tó tẹ́lẹ̀. Ó ga ọlọ́pàá fún mi o. Olóòtú wà ló ti sínú àmìlá bá bẹ̀rẹ̀ ní lánàá àmìlá ti lọ. Kàrà ìjẹ́kùn tún mi bàbá yóò bá máa ń náwó àwọn ẹ̀rẹ́ ikú. Kódà nígbà tí àmìlá mi jẹ́ pàtó ti jáde tán, ìmọ̀rù ti di gé pàlà tó dé wọ̀lá ilé ìlú náà sọ àwọn tí tẹ̀lé àbí ní ìgbà tó ti kó olùgbé ti lọ tòkò tó padà wọlé bọ́pọ̀ káàkiri tó dà àwọn ẹlẹgbẹ́ ìgbòdó fún wọn. pípé nígbà tó wùlẹ̀ ń ṣe bẹ́ẹ̀ kì í ti gbogbo ọyẹ ọwọ́ pé káàkiri lọ àwọn ti bá mi náà ní tó wà lọ́kẹ̀ kí n tó rẹ̀ tó bá ti bọ́ sẹ́

ó ní pàṣẹ́rígbà àlábà ó ní òun wá sí kí ni òun wá mú àwọn méjì tó dáadáa rẹ̀ fún kékeré nígbà náà. nígbà tí wọ́n fún tí wọ́n fún wàrà ẹ̀rọ ẹ̀ tẹ́ àlejò tó kó lọ mú mi. kí sẹ́rẹ̀ fẹ́ pàṣẹ́rígbà ó tún mú lẹ́yìn tààrà kò sí yòó ẹ̀ tó lọ mú mi. ó ní mélòó lẹ́yìn ó ti mẹ́ta àwọn tó mú tẹ́ ó mú wàrà bí ẹ̀rẹ̀ ẹrù tó sọ. ẹ wá wo èèmọ̀ ó ní nígbà fàlàbà àṣà nígbà tó wá di pé ó náà fàlàbà àṣà nígbà tó náà wá di kọ́gbà islam ó tún wá lọ sí àdáyé ilé lọ́gà fàámà ọ̀rọ̀ sọ̀rọ̀ láì bá ti ṣáájú àgbà tí wọ́n lọ rí bí ẹni bí ẹran kan fún pé wọ́n fún wàrà rẹ̀ wàṣájú bá haraba nígbà tó fún wàrà rẹ̀ tán nígbà àmọ̀ bí ó kọ́ àbíbi náà ẹ̀sọ́ ọgbọ́n ẹ̀rọ kejì kẹ́ fún fún àbúrò ẹ̀rọ fún wàrà rẹ̀ àbúrò ẹ̀rọ ah, àgbàlá ni ó lè gbé ilé mú wọn nígbà tó wá kẹfẹ́ ní tí òun náà mú ẹlò ó mú ní ẹrẹ́ dáadáa ah. òṣèlú bí àdúgbà sọ wípé àlùmọ́kùnmẹ́fẹ́ tẹ́lẹ̀ mọ́mí ní yẹ́sọ́bù fún ẹ́ẹ̀fù ní àwọn àpò arábìnrin ní mùsùlùmí tí máa ń mú kẹsínú àgbẹ̀dùn kẹsí àdúgbò ní yàrá yìí mùsùlùmí àwọn ọmọ kẹsínú àgbẹ̀dùn kẹsí àmọ́kẹ́sì yìí àgbẹ̀dùn méje ní máa ń mú kẹsí nígbàgbọ́ àgbẹ̀dùn kẹsì yìí àmọ́ ìdíje pẹ́tẹ́lì jẹ́ ọ̀tọ̀ gẹ́ẹ́ bẹ́ẹ̀ tí wọ́n pé àwọn ìwà ń pèlè lọ́wọ́ àwọn àfa ayé tà ẹ̀dùn rẹ̀ ṣé ẹ̀dá wọn lọ́wọ́ bá dá mọ́tò ní yàtọ̀ ni àwọn ìwà ìgbà mo ti tẹ́tẹ́ wa gbogbo kí nìkan bá kan náà lójú èèyàn sẹ́yìn bóyá sọ wàá fọ àwọn afá mi tí àbẹ́bí sọ ni kékeré pé tọ́ba àlọ́ ńlá tó mùsùlùmí ọ̀dùn tẹ́tẹ́ àti ẹ̀mí á tó lọ́jọ́ ọ̀kan ìbí wáyé lọ́jọ́ náà ṣùgbọ́n táwọn ti sọ ni pé tó bá ti bẹ́ẹ̀ jẹ yóò ta fún ọlọ́mọba adẹ́kùn islam tó ṣe yẹ àlùbáríkà ó ti gé yóò pọ̀ tó oúnjẹ yẹ. ẹ ẹ ẹ rí jọ ẹrífẹ ìgbà mi ìwọ ọfẹ ọra ọra mẹlẹ ń dára tàbí fi àbí kí ni sí ẹdẹ ó wá ti fìlà kéèyàn tó kó sẹ́ńdà mi àbẹ̀ ẹ̀sùn ọlọ́dún ó ti tìrì ó lè kó mẹ́fà ìsúnbà mú. torí pé kòkòkò ti tó fẹ́ mú yìí kò tẹ̀lé kọ́kọ́ lọ́dún dáàbò ọlọ́run yàtọ̀ sí àràbù. àfáà tó mùsùlùmí ìtò fẹ́ jẹ báràkà mbẹ́mbẹ́ ẹ̀kejì pé yóò tún wá dáàbò ọlọ́run ọba tó àbáràkà yóò jẹ́ kí nǹkan yẹn tètè dùn. sọfẹ́ tẹ̀lé rí ilé ẹ̀dẹ̀ máa wọ ẹwọ́ ṣẹ́kà ń ṣe gẹ́ mùsùlùmí bá ń ṣe tẹ̀sẹ̀ rí wàhálà ìlà ìyàwó ìwé ẹ̀jẹ̀ wálé yẹn wàhálà ló bẹ̀ pẹ̀lú ẹ̀yìn ìyàwó kan tó ní ìyàwó tí mo wò sọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ kò lè mẹ́bí ó ti tẹ̀sẹ̀ kò sí wárí gbàgbà tó ṣe. sọ́lọ́ ọba ó ti mẹ́mẹ́ fi àwọn báraka kẹ́ sí ara mùsùlùmí tọ́ba dúró rere àdébí sọ̀rọ̀ ọ̀rọ̀ sálára ìṣẹ́ ọlọ́kọ̀ọ́ba ọgbà àlejò àbúrò àdúgbò àtọwà nígbè ní ìṣèlérí ó ti kébèrè bá bọ́ lálejò tó ti tó àwọn àwọn yìí àwọn ẹ̀kọ́ jà rí àwọn ẹ̀kọ́ ẹ̀sẹ̀. wọ́n iná kálá ńlá olókè náà wí. bákan náà ìwà ni pé ìwọ́n tó gbàlejò ẹwọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n tó gbàlejò náà ni ó da nínú ẹ̀kọ́ ẹ̀ onípọ́jẹ́ kó wọn náà ló mọ̀ ẹ̀sìn bá ló mọ̀ ẹ̀sìn bọ́ yìí ló gbòjẹ́ lọ́ba fún ara tó ti yé. sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ wáyé àwọn ọkùnrin ló wà sí ìlú ẹ àbúrò ẹ̀yin náà ti dára wọn ti gbé sínú sí ẹ̀yin náà lọ gbé láti láti wá fún ilé ìgbésí láì sí. àfa àwọn ajá bẹ́ẹ̀ sọ́wọ́n máa ń jẹ́ oníyàmọ̀lá kádàk onígbà tó di ọjọ́ ogun kádàk ẹ̀ẹ́d dábìrù ìjẹ̀rẹ́ òun níwọ̀n bá oúnjẹ tó lè tí ò lè ju ẹnì kan sí méjì lọ. wọ́n lọ fún wípé oúnjẹ kékeré kan wà ó àlébìnrin àlébàbọ àlàkùnrin wà nígbà táwọn ìsàbẹ gbogbo orí pátá ẹdìdè ẹjá lọ lẹjá gbà lọ jẹ. sallọlá. ẹ sọ fún àlejò kò ní jẹ yẹn fẹẹ ọwà àbí gbogbo tàbí ẹdìdè Ọlọ́run ti sàbẹ ọyọ sáàjẹ jù wà. ìjábí wà wọn ṣé wà lóòjì rẹ ká má ṣe kí kọrọ. ó dáa ti dáa kàkọ́ mẹ́ni mọ̀ hajj wọn àwọn sọ gbogbo àwọn àdúrà dàfọ́ síkágbèsè wọlé ẹ̀kọ́ tó ti yẹ gbogbo ọkọ náà wọlé àlejò ẹjọ wa àti onílẹ̀jọ pọ̀ àlejò kọ̀kọ́ dúró dáná onílé kọ̀kọ́ wọlé lọ aláta wọn anú lé àti lálẹ́ ìta. sọ̀rọ̀ ìgbọ́kọ̀ bàbá ẹ̀ ìbáwọn náà bá àwọn ẹ̀ta ẹ̀ta àlá tó ti yà àwọn tó kékèké yà gbọ́dọ̀ fi fún ẹ̀kọ́ tó yẹ kó wà lára wa. tó tẹ́ ìtọ́ ìjẹ̀lẹ́ yẹn tọrọ bọ́ọ̀ bá pè é tó ti lẹ́kọ̀ọ́ wọ́n dúró ẹ̀ wọ́n dà ẹ̀kọ́ kọ́ lọ sọ fún àwọn ará mi pé à ń bọ̀ wá ta. bọ́lá kíyàwó rẹ̀ mọ́jẹ̀lẹ́ àti ẹ̀ òbí omi omi pé àwọn kòkán bẹ tó yẹ pé pé ìyàwó rẹ ìyá ìyá rẹ ó lè wà láwọn kòkán nínú ilé tó kọ kẹlẹ nílẹ ká ìdínkù bá bẹ rẹ ara ilé ìwé náà ní ẹ̀kọ́ kan tó jẹ gbẹlẹ omi gbogbo ẹ bó ló ń sanwó lé ìgbà tó wá sanwó lé kọkí àkọ́kọ́ tó rà wọn kọ ọdún ó ní wáyé ní ìgbẹ́jú tẹlẹ ìyàwó ìdàrú fọlábà já àdàbí ó ní ànábì ànábì ti tẹ́jú bá a ti lọ ànábì ti kó gbogbo àwọn àjọ àjà àtọ́rí wa àtàwọn tó wà pẹ̀lú ẹ̀ yàwó yàwó yàwó ló pe yàá jáde jáde ṣe àlùfáà àlàkà sábà bí òfin rẹ̀ kékeré wà nílẹ̀ <laughs> olókùn béèrè pàtó àdìgbò tán ẹ ojú ara táwọn àdìgbò àdìgbò ọ̀pára àdáwọn ọ̀rọ̀ tí ànábì pè lẹ́yìn àkọ́lá òdòkóló àdìgbò wa ni ọ̀lẹ́ ẹ̀wọ̀lé ẹ̀yìn mùsùlùmí kí wọ́n sì ní méjì lọ blẹ́dìnẹ̀s àti ẹran sábà aláìsàn púpọ̀ aláìsàn blẹ́dì ipò àwọn òṣìṣẹ́ kí wọ́n ti blẹ́dì fún ọ̀dọ́ ìrìn àjọ wọ́n bá púpọ̀ àtàwọn ẹran wíwìn ni wọ́n ti gbogbo nǹkan bá ń gbé jẹ́kẹ́ ni wọ́n dúró nígbà tí àwọn abẹ́ blẹ́dì yẹn wá ń gbé Kúrò láti àjẹ́ kò sí pé náà gbogbo àwọn àjẹ́ wà pẹ̀lú ìdàgbà sílẹ̀. Kúrò láti àjẹ́ kúrò láti á sì fàyínà náà ta fún àtùmọ̀já. So onígbà tí a ti sára sọ́jú pé ọ̀rọ̀ yẹn pọ̀, ó ṣe láwọn àyẹ̀wò ìfọkànbalẹ̀ ẹgbẹ́ wa. Àwọn àmì ìgbàgbọ́ pàtàkì láti gbóúnjẹ lọ́wọ́ ìṣọ́lọ́wọ́ wa ní kí wá bá àdúrà gbé ọwọ́ ìṣàdúrà gbé àdúrà sí ọba àràkà ọ̀dẹ̀ gbogbo àwọn sáájú ti ṣẹ̀ṣẹ̀ ó sì. gbogbo wọn pátá wọn jẹ oúnjẹ wọn yó wọn tún jẹ sẹ́kù fáwọn jáde àtàwọn àlejò. شباب البدلاء ولا عندي واحد ولا عندما حدث من تكثير الطعام خارج من المصلى ولا عندي واحد جلو وده واحد tó gbogbo wọn àjọdá ọ̀kadà àbàdàbìdà àbàdà àtúnwò orí gbẹgbà àlejò tó lé ìlú àwọn ẹ̀kọ́ ni wípé tí a bá gbọdọ̀ pàtàkì pé ìfúnayé bá lè fi sallallahu alaihi wasallam báyìí báyìí ti àpá pé àwọn ẹ̀yìn ni kẹ́ ẹ̀yìn kẹ́ wọ́n làbẹ́ ẹ̀rọ adéjọ́ kàràkẹ́ wọ́n dùnmọ́ tó tó ẹ̀yìn kẹ́ tó ti ẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀gá àti ìṣẹ́jáde náà ní ẹ̀yìn lọ́dọ̀

a ò gbogbo la lè nínú ẹ̀kọ́ ẹ̀kọ́ tó wà fún mi náà tábà tí wàá dé nígbà ńlọ ọdún ìlú pàlà lẹ́bi àbẹ̀wọ̀dà sọ pé lágbájá àwọn abẹ́ni tó pè la wá ẹnì kan tó wá ń bẹ pẹ̀lú wa tó bá wù ọ́ tó bá wù ọ́ ni kó padà. àwọn tí inú mọ́tò ọ̀la ìlà tó bá ní kó padà padà kò tó gbà ó dẹ̀ bá àfáàrí wọ́n ìdàdà àrùn ahádù tẹ́lẹ̀ tó bá pẹ́ àmẹ́tì lọ sí ibùdókò kan pàtàkì àwọn ọmọ ẹ̀ńlá ìsàbí ẹni tí wọ́n wá pẹ̀ wá tẹ̀lé ìsàbẹ̀ láwùjọ ìsọ̀ ìdá àǹsọ́rí ó ní káàrọ̀ ọdún àǹsọ́ ìkọlù láwọn àbùsùn ọkùnrin kan wọ́n ní àbùsùn àìsí wàkàtà náà ògùnlá mọ́lá ààmú ọkùnrin ó sì jẹ ọmọ kan bí àwọn ọkùnrin rẹ̀ tó jẹ́ pé ó mọ̀ nípa ẹran púpọ̀ káfí ẹran kátọ́jú ẹran ó mọ̀ nípa rẹ̀ púpọ̀. Bàbá àwọn ọ̀sán lánà ó wá rí ànábì fàárọ̀ bá fún wájú yìí Nígbà tó rí ànábì ó rí orí ebi lójú àdúgbò bàbá mi. Sallallahu ojú orí àná bí ìjàgbára ọ wà sọ fọdọ ẹwọ rẹ ìsìn náà lọfà á bẹ bá ti ṣe oúnjẹ lẹkọpítà ti dàpà tí ó tó yẹn márùn ún sẹlá dájú yẹn márùn dàkàlù. فإني أريد أن أدعو النبي صلى الله عليه وسلم والمبارك يا نبي أدعوه وخامس خمسة كجا بيع وجماله وجماله وصدوه فصرع ما في ثم أما النبي صلى الله عليه وسلم أجبوا أما أما النبي صلى الله عليه وسلم فدعاه قال زمنتك أما أتى نبي أنبي يباه ذكي وصلوا ذكي وجه ولي واتبعه الرجل ọkùnrin sábà tẹ̀lé wọn pé à àjọjọ tẹ̀lé bá ń lò ó jọ ilé bàbá bàbá lè lò ọwọ́ aláwọ̀ tẹ̀lé fọlẹ̀ bàbá lọ́dọ̀ dáadáa nígbà tí wọ́n ti ẹ̀ náà ọ̀nà owó súnà mẹ́rin wà mọ́tàkà tẹ̀lé ó jẹ́ lọ́wọ́ ọlọ́ọ̀lá ìnà ààrẹ tẹ́bà àná eléyìí ọ̀tẹ̀lé wa ni wọ́n ní o fàìyí ṣíta àti àtàkàlá tó bá wù ọ́ kọ́ ọ̀fẹ́ yọ̀ǹda fún tùwàrà wà ìyí ṣíta tó bá sì wọ́ ọjà àdìpọ̀ pàdánù. Ìjọba yàrá ẹ̀ wà á tó pè é ìwà kúkúrú ṣe a bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù tó tẹ̀lé yẹ ó láǹfààní kò sẹ́kó tó dún ẹni yẹn tàbí níwájú àwọn ìgbà àdúgbò o báyìí àrùn aláwọ̀ yẹrọ àdúgbò à ìlú dápọ̀ lẹ́yìn ẹ̀rọ yìí yọ̀ ǹda fún ẹ. gbóòjò báwo lọ sí tẹ̀sẹ̀ lọ́wọ́ pàrọ̀ bèrè ṣe kí ó lè bàrà ká àwọn ọ̀dẹ̀ yóò ṣe kí ó kàrí. ṣùgbọ́n ẹ̀kọ́ ti yẹ wípé torípé ká mọ́ lọ tó lọ fi àìlera báyà ilé àbí ìlera kẹrin tí ó kò wá kọ́ àjọ lọ́dọ̀. ṣùgbọ́n lórí ìgbẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ tó yẹ fẹ́ kó wá ní ẹgbẹ́ ti mẹ́ta ẹ̀yẹ fẹ́ ti lọ ẹ̀yẹ ni wàá kọ́ ní òkúrò kò sí fẹ́ tẹ̀sí. yá wọn náà táwọn àmọ́ gbé igun náà náà kọ́ ẹnìyẹn nǹkan tí o fura sí fún ọ̀rọ̀ tiẹ̀ ẹ̀kọ́ ń bẹ fún ara nígbà Muhammad sallallahu alaihi wa sallam. Qad kana lakum fi rasulillahi uswatun hasanah. Ṣé àná ti wá jẹ́ jẹ́ra ní nípa tọ́jú àlejò kódà kí ni ìyá àtúpalà máa kó ni abájọ́ ti gbẹ̀ jẹ́? Táwọn yóò ti lọ sẹ́jú wò tó ní lọ. Bẹ́ẹ̀ bá wọn bá mi sọ يا أيها الذين آمنوا لا تدخلوا البيوت النبي يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا ولا مستأنسين ولا مستعنفين الحديث إن ذلكم كان يؤذي النبي فاستحيي منكم والله لا يستحيي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم ما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما وقد الله تعالى قل جوابه Kéèkì òfin pọ́tà ní pé àìmọ̀ ẹ̀lùmí tún lè gbé ìtẹ̀lú wà fún àpẹẹrẹ. Ó di ìyá àpẹẹrẹ ìgbàlá ṣàlà ẹ̀jẹ̀ gbèmí ti fẹ́ dé. Nígbà tí wọ́n ti máa lọ. Torí pé tó àlẹ́ bí ẹ̀kọ́ ẹ̀kọ́ ń bẹ fún àlẹ́ kò ní fẹ́ fi ọ́lẹ̀ fún ìdókòwò lọ. Ọlọ́run wá pé àwọn bàbá pé yá lọ́la ní àmàlú. Ayú alábìnrin àmàlú lọ ànábì ọlọ́lẹ́yìn tẹ́ gbọ́rọ̀ gbọ́ ẹ má wọ ọmọ ilé ànábì. ìlà ayélujú ìzànyẹ̀rẹ̀ fún ilá ọkọ̀ àmì ńkọ́ ìrọ̀lá yóò tọ̀dọ̀ là fún ilá ọkọ̀ àmì àbíkọ́bá ẹgbẹ́ ọlọ́wọ́ tábí bá yọ̀ ǹda fún yín pé ẹ wá oúnjẹ ti wà kẹ́ wá jẹ́ ẹ̀wọ̀lẹ̀ ìgbà. ọkọ̀ ìrọ̀lá bìrì ìnà ìlà ìlà ẹgbẹ́ wọlé àdáyé kẹfẹ́ wá wo pé bóòlù pé wòlíì ti kàn wá làwọn àbúrò jùmùlà ẹ̀kọ́ àlejò ní pé àlejò mọ̀lọ́mọ́ tó jẹ́ ti jáde ẹwọ ọ̀pọ̀lọpọ̀lọ ìgbà wà yà wálé ọmọ àwọ òkùnkùn fọwọ sọ kí ló ń wá kílọpà kí ni wàhálà jẹ ní ibi pé ní ìdẹ̀dá àyàwó àti àwọn ọmọdé àgbà òkè ah, tààlà kí ni wàhálà rẹ ọ̀pọ̀lọpọ̀ ọkọ bọ àbá ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi náà kò lẹ́kọ̀ọ́ gbogbo ọ̀rẹ́ rẹ pátá lè wọ kíkì rẹ gbogbo ọ̀rẹ́ rẹ ló lè wọ sọ rẹ á síbà náà ni àwọn ìyàwó àti ìṣèjì. Sọlá ọmọ àwọn àlè. Sọlá ọmọ àwọn àlè ti àwọn ẹ̀dá ẹ̀sẹ̀ wá ti wá ẹlòmíì náà ẹ̀rọ wò àwọn afáàjú náà wò gbọdọ̀ wò tó jẹ́ ti ń bọ̀ ó gbọdọ̀ wò bó ti pọ̀ tó àti bó ti mọ̀ ọlọ́wọ́ bá tẹ ẹ bá ti wà lọ́dọ̀ àdábì tó bá yọ̀ ọ̀dà fún yẹn fẹ́ràn náà lórí ilẹ̀ ìlà àdó ìtún ní sàlùbá فإذا طعمتم فانتشروا فانتشروا Tẹ̀bá ti wá ẹgbẹ̀rẹ̀ tí àmẹ́bí pèrè lórí ẹ̀. Tẹ̀bá ti jẹ́ tẹ̀bá ń tẹ̀ṣòwò ẹ̀fọ́ká ẹ̀kọ́ òfin tó sọ̀rọ̀. Wọ́lá mú sáré sí iná ní wá pè ọ́ bí wá jẹ ọdún ọdún wá dẹjọ lẹ ẹnìyẹn lẹfẹ kásírà ó ti gbọ́ wá sí ká pàdé ìdòlé ká lábọ́ fi àlejò lẹ́ẹ̀ lórí ìdòkù kò fẹ́ fi ọ́ lẹ̀ tẹ̀fẹ́ ó ti kó nira bá a bá tó ẹgbẹ́ tó bàbá jẹ́ ti wá sí ẹjọ́ lẹ̀ ẹjọ́ tó ti dáadáa wọ́n wo pé ìkànnì ìfẹ́ wọlé dáadé ọlọ́wọ́ ni nàdáàlì kọ̀ọ̀kan náà yóò fi nàbíyà. Fàyà sáháyì ní ọkọ̀ ọ̀rọ̀ ìfẹ̀yẹ ó ní ànábì la ìgbà ànábì dáadáa ní ó ti dúkò fẹ́ sọ fún yín. Wọ́n lọ hùlá ya sáháyì ìrìnàlẹ̀ àkọ́. Ọ̀rẹ́ ànábì òbí ọ̀bá lè sọ àwọn ọlọ́wọ́ bá sọ kó ti rábà lọ́dún àwọn ọ̀sẹ̀ yìí pé tàbá lọ sí ìyẹn lé tàbá ti jẹun tàbá ti bá bùkátà tàbá lọ́dún ẹ̀dẹ́yàwó kúrò lọ́dún pé àpò ní máa tún ní ẹlòdé kò sí ẹgbẹ́ lọ́pọ̀ lọ́sùn tó pé náà fọ́ àgbàlejò náà pé ọ̀pọ̀lọpọ̀ àlejò rẹ̀ lọ́sùn. wọn ẹ wá ẹgbẹ́ orí tó pèmí o àtàwọn náà wá sí àwọn àdá àkàrà ó sì kọ́nà náà bá àgbọ́dé ẹ̀ kọ́lọ́jọ́ bẹ́ẹ̀ jẹ́ pápọ̀ kọ́ wá yọwọ́ fún nínú oúnjẹ tó kọjá ìlú pé fàyẹ́sàáyí mi nǹkan. ọlọ́run bá ní ìkẹyẹ ní ànábì la àtúndá ànábì ń díjú kò fẹ́ sọ. wàlláhu yà sàáyí mi nà wàlláhu là yà sàáyí mi nà lè ha kọ́. ọba yìí ti sọ bá ti máa ń lò lẹ́sẹ̀ wà ní ara ọmọdé àti ọmọdé ojú wa oṣù ọlọ́run ìjọba wa. wà á bí ó ti máa ń ṣe pẹ̀lú àwọn àlejò rẹ̀ sọ̀rọ̀ lọ́hùn àti sọ̀rọ̀ lọ́hùn àlejò lára kìí fi wọ́n lẹ̀ lọ kìí sọ pọ́tò wọn kìí sọ pé ẹgbẹ́ mi sọ yóò sì wọ́n gan jẹ́ẹ́jẹ́ kódà ẹni tó bá ti jẹ́ sàrọ̀ dọ̀ wọn yóò fara ma irú ẹni yóò fara ma tí ìbá sọ̀rọ̀ tó bá nàbí sọ àbí òjò ìbára sọ àmọ́lọ́ wa náà lẹ́yìn mú nǹkan tá a gbé yọ ju kí wọ́n máa dẹ́jọ́ bá kà kó lọ́dọ̀ àfa àwọn òjò ń tẹ́lọ́dọ̀ àfa fún wọn ẹ̀fà ẹ̀mọ́ tí bá kà àti máa kí ló kà àfa àpò tákà àti máa lọ London. ṣé ẹgbẹ́ gbẹ́gbẹ́ gbẹ́gbẹ́ tó àríjọ ìyàwó ẹ̀sìn lọ́kùnrin kí ló kà àfa àbájá tó wà níwájú ẹ̀ kára tó fi jẹ jẹun ìjọba jẹ so àrùn ẹ̀kọ́ fi tìlá wà àrùn ẹ̀kọ́ fi sùn àrùn ẹ̀kọ́ fi kátírà ìwọ owó àwọn ọlọ́gbà àtìkú ẹ̀ kódà ọlọ́mọ ẹ̀ tí ó wà ní tọ́lọ̀gbà fún إن ذلكم كان يؤذي النبي فاستحيي منه فيستحيي منكم bẹ́ẹ̀ náà ni ànábì náà máa ń lọ sí àwọn ẹ̀ wọ́n yà wí sáré bí dàáde kò sẹ́ tó pe ànábì pé kó wáyé òun láwọn ènìyàn kódà kó jẹ́ pé ànábì náà pé ilé ìkíni kò ní kò ní kò lè rí yóò gbé lẹ́kàdẹ́rà wọ́n yà wí wọ́n láti rọ ìdùnnú bọ́ lórí àdáyẹ náà ju àfihàn àbá kìíní bẹ́ẹ̀ ni ẹ wu ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tó lówó wá gbé ní ìtumọ̀ ó ti mọ̀ pé wọ́n ti ó jà ní ìjọ náà ẹ̀ṣà láà lọ́jọ́ ìgbà jẹ́ pé ó gan bóyá wọ́n jọ ọ̀dọ́ rẹ̀ gbẹ́ nígbà míì ẹ̀dọ́ àti máa gbọ́dọ̀ àbá àti ẹ̀bù tọ́gbọ́ bá máa pè é ẹ̀dọ́ lórí ààrá yìí àwọn pdp gẹ̀ àbí bí èsì ẹ̀dá. wọ́n dàbí sọ̀rọ̀ pé ọba débẹ̀ tipátipá ni wọ́n fi rí ẹja kúrò rẹ̀ ti fọ́ lọ lọ sọ ìdí kọlù ẹsì sọ̀tọ̀ àwọn ẹ̀wọ̀ bẹ́ẹ̀ ni ṣe máa ń ṣe ìyẹn sọ́nà kò sí bí ẹ̀pẹ̀ mi sí bẹ́ẹ̀ ẹ̀pẹ̀ mi sí kìlẹ̀ ó fẹ́ kó gbogbo bẹ́ẹ̀ lò gan kò fẹ́ lè kó ìdásẹ̀ rẹ ìbàdá ìdá ìnà ìnà wà sí. eléyìí kódà ní àná ti jẹ́ ìdáadáa dé tí ọmọ ìkéré tọ́ba pé àdúrà sálá gùlámù yóò ti dàgbà àlejò yóò ti lọ. bákan náà kíláàsì wọ́n yà nípa Muhammad sọ́lá àbáwá rẹ̀ ó nígbà hosùmá rẹ̀ sọ́lá ó kò yá àdìsí àwọn àpàyàn rẹ̀ ó tó gbé télọ̀ ọdún wá gbé télọ̀ ọwọ́ á ní ó pè àmì ó yìnbọn ìjà nẹ́bí wá sọ́dọ̀ rẹ̀. àfẹ́fẹ́ ìjẹ télọ̀ ní tẹ́gbẹ́ sí àpò ìlú ẹ̀sìn rẹ̀ nígbè tẹ̀kẹ́ ìlú wà. tó gbé ẹ̀yìn télọ̀ ẹ̀kú rẹ̀ ẹ̀ bá ti máa di àgbà aláṣọ. bẹ́ẹ̀ máa ń tàbí bẹ́ẹ̀ sì máa sọ jẹ́ bẹ́ẹ̀ sì máa ń dàpọ̀ ẹ̀kú rẹ̀ ìṣẹ̀lọ́ ní tẹ́gbẹ́ sí àpò ìlú ẹ̀sìn rẹ̀ sọ́lọ́lọ́wọ́ wọ́n di arákùnrin yẹn nílọ yìí ẹ́ anásà ti wà lọ owó ìfẹ́ àbẹ́bí wà lọ àkọ́dà bàyẹ̀ lẹ́yìn fún ìgbàfí ṣe ká mu wípé bóyá àmọ́nà ti wà lọ́nà wípé aṣọ fẹ́ẹ́ tó lẹ́fẹ́ bọ̀ àgbà ọ̀hún ẹ̀ bá bínú ẹ̀mí tó lọ ẹ̀ tó lọ gẹ ẹ̀ bá bínú àwọn àlejò kan ló bá mi bì. ilé tí a ti ń tẹ tó bá sọ fún ìmọ̀lá ìdìbò bọ́ ẹ̀wọ̀n gan tó àlejò kan bọ̀ ẹ̀ ṣé àlejò kálá ti ṣé òjò ọ̀dọ́ ilé ẹ̀lẹ́mí yóò fi dẹ́ ẹ̀ ẹ̀ lápò ẹ̀ ìgbàgídígan ó ti dẹ́ ẹ̀ tó ti yé ọ̀rẹ́ rẹ̀ wá bí ọwọ́ àgbà tó báyìí sọ pé ẹ ìjàlá ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi tipẹ́tipẹ́ bàbá mi ọ̀rẹ́ tipẹ́tipẹ́ kọ́kọ́ kọ́kọ́ lọ títẹ́ tí àwọn ẹ̀rọ tó bá dago méjì àti mẹ́ta náà bá parí tẹ́ ẹ ọ̀rẹ́ mi ti pẹ̀sọ̀ pé ọmọ ìpín tẹ́ tí mò ń ṣe. o tó bí ma ti máa ń dè. àsìkò rẹ̀. tó ẹ nípa ẹ̀sìn ọlọ́run wa torí kó bẹ́ẹ̀ lọ ọ̀rẹ́ rẹ̀ ọ̀nìká ọ̀rẹ́ rẹ̀. ìyàbẹ̀ kí ló bẹ́ ìká ẹ̀ ti ṣe ojú tó bẹ́ ṣe bẹ́ẹ̀. tó o bá ti di ìká ẹ̀ ìjọ ní tó. ẹ yọ ọ ẹ ẹ ní ọ̀pọ̀ àtọ́kọ́ ẹ̀kọ́ àwọn òṣìṣẹ́ ìjọba ẹ̀ mẹ́rin yẹn àmọ́ ẹ̀ ń bẹ̀rẹ̀ wọn tó pọ̀. pépè tẹ̀ pé àwọn ti wá òkú rẹ̀ ti wó wẹ̀ fúnra wọn lọ́dọ̀ bẹ̀rẹ̀ ọ̀kàlẹ̀ wọn ló bá tó àwọn oúnjẹ àwọn oúnjẹ ló bí yóò tó báyìí pẹ̀lú ẹ̀rọ àti sápẹ́dá lánàá ọ̀rọ̀ yìí kan bímọ níjẹta làwọn yìí kan síbi kan ṣé ẹ̀wẹ̀ ẹ̀yìn sẹ́lẹ̀ láì. ọmọ yàtọ̀ ọ̀rọ̀ ẹ̀rẹ́fẹ́ sí àwọn ọwọ́ àgbà ó gbàdọ̀ ọ̀dà ẹ̀fẹ́ tó ṣe ọwọ́ àlọ́bí ìyàwó. pàtó wà pàdé àwọn ilé sáré kọ́ ọmọ lọ ní ẹ̀. pàtó tó ìyàwó wa gbọ̀ yẹn wá sẹ́mi sẹ́mi ọ̀pọ̀ ọdún ìdàgbà àwọn sábì jẹ. Olùwọ́n sábì fọ́fọ́ ọ̀rọ̀ ni tó ká mọ náà sí iṣẹ́ ẹni kò náà ní iṣẹ́ rẹ̀ tó ẹwu alẹ́wà wàhálà pàṣẹpẹ́lá ọ̀pọ̀ ẹ̀dá obìnrin ẹ̀ obìnrin kan ẹbí wà ní ọjọ́ ìjọ wa ń dájú à àwọn wà ní ìpè sọ́nà sọ fún obìnrin kan wípé ọkọ rẹ̀ ò láyé kò sí dájú àwọn ẹ̀dá ìyẹn ò sí wà ní ọ̀pọ̀ lẹ́kọ̀ọ́ níbi tí ìwọ ìwé tó bá tún ọmọ ọdún àbá ti tiẹ̀ kó lè fi kó mọ wà á ti àwọn ọmọdé kí lọ lọmọdé owó túká. bàbá olú jẹ kò ní ká la yóò tẹ̀lé yóò tẹ̀lé àìwò lẹ́yìn náà kò ní ká ìyá rẹ̀ òṣìṣẹ́ rẹ̀ ṣe káwọn ọmọ ẹ̀kọ́ òṣìṣẹ́ rẹ̀ ẹ ẹ nígbà ẹ báyìí ẹ yọ ẹ lọ́wọ́ láti fi àwọn ìlànà ìlànà àti ẹ ìpara náà ti dé ní àkókò ìlàkọjá ó dàbí sọgbẹ́ ọkùnrin ti wà sí o lẹ́bẹ̀ẹ́ kan ní kí wá jẹun àwọn akọ̀fẹ́ rẹ̀ máa lè fi sọgbẹ́ ọkùnrin ti wà sí lẹ́yìn àgọ́ méjìlá kẹfọ́ra ẹ kí ọba sí mọ́ndé mọ́ndé mọ́ndé gbàgbé ìfọ̀jọ́ mọ́ndé iṣẹ́ ẹni kò náà ní iṣẹ́ ẹni yìí ó kó jẹ fún àlẹ́bí tá a jẹ ara ó pa àdúgbò jẹrẹ ìṣẹ́ lórí ẹ̀. àwọn ọ̀gá yìí náà àbúrò tí wọ́n lẹ́kọ̀ọ́ láti rí pé Islam ẹ̀sùn tó kéde ẹ̀sùn pé ní. kódà sí ẹ̀wọ́n bá pẹ́ àdúgbò Muhammad sọlá ẹgbẹ́ ti àbúrò àti àbúrò ẹgbẹ́ òun ló wá gbà ní. yẹ̀wò ní kì í mẹ́ta láti wá sílé ẹ̀ nígbà náà ti wá tó tó tó Gbogbo eré àrẹ́bí fi ń segere, ó fi ń tu ẹ̀mí wẹ́wà pọ̀ mọ́ لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر Tébí bá ń pààyàn nínú ilé ẹ̀, ọlọ́dún yá gbọ́ àgbóyè ìsìláàmù. Èyẹ́ lè mọ́mọ́ kó lé pé, àá, ìwádìí olùgbẹ́lógún tó gbẹ́lájẹ̀, kọ́ wá lọ sọ́tún ẹlòmíì láti ẹ̀ pé ọ̀rọ̀ jọmọ́ ẹ̀yà àmùsùnmí ẹ̀yẹ́kẹ́ mi wá fẹ́ ẹ̀yẹ́kẹ́ mi wá fẹ́ ẹ̀yẹ́kẹ́ mi wá fẹ́ ẹ̀yẹ́kọ́ fẹ́ káàtì láti yẹ pé ọmọ ìyá ni wá wọ́n yà nípa Muhammad sallallahu alaihi wa sallam sallallahu alaihi wa sallam oṣù sallallahu alaihi wa sallam sallallahu alaihi wa sallam ebi pa anabi níjọ kan jáde nílé ó ń láyé ẹ̀ pé òun lọ ọ̀dọ̀ àbúbákà láti lọ ọ̀tẹ̀lá àlùfẹ́. àbídé èsì rèé pọ̀ ó ti padà bá káàdì owó mọ́rù táwọn náà ń bọ̀. ìgbàlá yìí lọ lásìkò yìí àwọn ní àgbẹ̀ àlùjọ òyà àrọ̀ fún bàbá. àrẹ́bí eré ló lé wá kó a tẹ àwọn bàbá. ẹ̀dẹ̀ wo bẹ́ẹ̀ sábà fi lówó tó àsìkò afẹ́lẹ́ sọ bẹ́ẹ̀ bí a nígbà ayé mọ́ rò kó fún ọ. so abájí tó ń ti ọlá rẹ̀ wà láàánú lè ní gbogbo ní umar náà àwọn afáàfáà fẹ́ fẹ́ abúláyé fáàmì ọkùnrin kẹta báyìí wọ́n ní fáyidà ó wà lẹ́sọ̀ ti tìbà ìtì náà wọ́n ti lé àpò i5 bọ̀dún òdò wáyé ló sọ pé ọkùnrin kẹ́ nígbà náà sọ ni wáyà mi làásù pẹ́pẹ́ wọ́n á délé rẹ̀ wọ́n wá bá ọkùnrin yẹn ìyàwó ẹ̀ ni wọ́n bá fọlá mọ̀rọ̀ àgbẹ̀rẹ̀ kọ́lá ti mọ̀rọ̀ hábàrẹ̀ káàlà ìyàwó bó ti rí àgbájá àtàwọn sọ ìyá yẹ anabi baba ni wọn bá ọkọ tẹ ẹkọ fún ọ ẹkọ fún fún rẹ àyẹgbẹ lọpọ àwọn anabi lágbàdá ńkọ à olóòtú jáde ọlọ wá omi lọ fún àwọn ará rẹ ìmáàpá ó ti fi jẹrẹ àrà ọwá omi lọ ọwá omi lọ àbú ẹyin lọlọmọ olùbá fún ẹ bàtẹ kàdá lẹ́yìn tó di yé tó àwọn ọsẹ yẹ tó di yé ó lọ tó lọ wàá lè rí sọ olùdókòkè. وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم gbàgbọ́ wa gbogbo báyìí ọkùnrin àsọ́rí nígbà tó dé àdébísà wọn dóde ọ̀dọ́ báyìí lọ́sọ̀ọ́sọ́lá wọn sọ̀rọ̀ kìlẹ́yìn bó ṣe rí àdébísà àti ìtàgé méjèèjì ó ní àà ah, alhamdulillah ìlú ẹ̀dùn náà pẹ̀lú fọlọ́wọ́n ó ní ma àdùn ìyàwó akọ̀rọ̀ àbíyá àbàtẹ̀lẹ̀ kò sẹ́ni ó ń pa ìgbòkó lórí ilé ayé lónìí o kò sẹ́ni ó ń pa ìgbòkó lákàlẹ̀ tó wù lórí ti àbẹ́ni tó lórí ẹ̀dùn abákẹ́ àdúgbòrò à ó lọ gbọ́ lórí lórí èmi tí èmi tó wọ́n lè dùn lé o. ṣùgbọ́n wọ́n jẹ́ kí inú wọn kọ́kọ́ mọ̀ yìí pé inú òun dùn láti wà lè kọ́kọ́ ní orí pé ah mọ̀ṣálà ẹ̀kọ́ orí mọ̀ṣálà kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ rí pé òun ò wáyé pọ̀ mí ìjìnlẹ̀. ó ní pàtàkì kọ̀mọ̀já àti àbùsí wà lọ sí wọ́dà kọ́dà sínú lọ wọ́n gbà lọ pàtó pé ó gbé ó gbé fún àtẹ̀wọ̀sán ah, ah, ah, eh, àwọn mí kì í mọ́jáde àti àwọn nǹkan ọ̀gbìn kọ́ra fún ẹran gbóòní ní ọkùnrin ìfọ̀dábà aláwọ̀ ọba tó lọ wá dáàbò kan ọba pa ẹ̀rẹ̀ yẹn ẹ̀sẹ̀ sọ́lá ń tọ́jú àdúgbò sọ́dọ̀ lọ́hùn wà lọ́wọ́. nígbà tí àlejò àlejò jẹun tó yó àbúrò àlejò jẹun yó bá wà bẹ́ẹ̀ àlejò ìgbà wọn jẹun yó ara yẹn lè jẹun tó yó ẹ̀rí wà fún gbẹ ẹ kọmọ wà lọ tó bá yọ ẹsọ tó bá jẹun kó yóò lè ó lè àfẹ́tìrì àbó lè ó lè mọ́lẹ̀ ẹ̀ nígbà náà kó wá sí burúkú fún àyẹ̀lọ́pọ̀lọpọ̀ so yẹn lè jẹ́ kó ṣe kí ti dàbà àrí ẹ̀rí ó ní kọ́lá bá ṣẹ́bà ó pẹ̀sẹ̀ àti yó àti àwọn bàbá bàbá méjèèjì wọ̀rọ̀ wá ó wọ́n àwọn ọmọ nǹkan tí wọ́n ti jójó táyì láti mú kankan ó ṣe lọ́wọ́ ọmọ ọmọ bá ṣe wípé wà lẹ́dí náà tóbi yẹn ìfọlọ́wọ́ bá búra pàtàkì àlẹ́ yẹni pé tẹ̀sílẹ̀sì lẹ́gbẹ̀ẹ́ náà fi débi ìfọ̀ adébí ọlọ́wọ́ wá sí àlọ́ olúwájá jẹun àti wájá àbúyó ọlọ́wọ́ bí wá o amidona wale ta kiyama amida akhada kum min buyutikum adra ebi lo mu yuko ni wele alga wa ko thumma ay bala lam tarju hatta asabakum hada hada eh wa na bala le ko lo wa ke ni bai ada ko ho bu he me ba ko o ka ko la ti bai ko ta bi le so lo le ti kyo o wa wo mo wa ti ko lo ta le bi so ta pe pe wa ti pe ka du pe o le le e ko le le bi pa e ti wo le do de ki àfáàní bàbá ìgbà ní ìyá fáwọn àkàbẹ̀ yìí pé àwọn tàbí ti fara púpọ̀ onínú bàbá ìgbà ní pé wọ́n sì rí ayé ní ìdí yẹpẹrẹ so abáàbí kò ó pé pé mo ti wá pé tí wọn lọ́wọ́ lọ́wọ́ yàtọ̀ ní parí àrà ó kò lé ọlọ́dọ̀ ọmọ ọmọ náà ẹni tó kò sí nǹkan ọyà ọ̀rọ̀ rẹ ti ya àwọn tí wọn kò ó pé kò sí tó tí wọn lọ́wọ́ nìkan kò kò lé ẹlòmíì èyí ó sì mọ ẹlòmíì yìí lè ní báyàwó ẹ tó kọ sọ fún yàwó ẹ tó bá bí láwó kẹsàn fún wa kẹsàn pé ẹgbẹ́ náà tó fẹ́ pàdé ẹ̀rọ náà fi àjẹ àwọn ẹ̀rọ tó wà láì tó wà ní ojú ọ̀tà ẹgbẹ́ tó lòun gẹ̀rẹ́ kò sí ní bọ́ọ̀lù ojú ọ̀tà tí wọ́n bá sẹ́lá tí wọ́n bá sẹ́lá dáa yóò fi èrò yọ̀ rẹ̀ omi ògbọ́n tó lọ́wọ́ lọ́wọ́ ẹ̀dá bàbá fà bò ńgbẹ́ bá rà ní ìgbọ́ àbúwà àìgbà ìjà ó jẹ àwọn táwọn láyé ẹni òṣèlú tó lọ abẹ́gbẹ́ abẹ́yẹ gbígbọ́ àti gbogbo ìgbà ni wọ́n mọ̀

ó sọ sáré ló kẹlẹ̀bù ó wá ó kàlà ẹgbẹ́ bẹ́ẹ̀rì yẹn ọ̀sán pamẹ́ táìmù tí ó di oyin yẹn lẹ̀ báyìí lẹ́nu tó wọlé ọ̀rọ̀ àṣàlẹ̀ ìgbẹ́ tí wọ́n ti tẹ̀mù ẹ̀ ti kò sì jà ó dàrú pé àwọn kí àwọn ọ̀rọ̀ àjẹ́ náà tí kò sí ẹ̀kẹ́ kábẹ̀tẹ̀ rà ó ní ọwọ́ afẹ́fẹ́ tó pé ẹ̀rọ adé oyin láì lè Ah, ah. ó ti lẹ́yìn pamọ́ ẹ̀yin lè ṣe ẹ̀yin lè mú oyin láì lọ́dún àwọn ẹgbẹ́ oyin jẹ ní lódùn bàbá gbà bá mú oyin lọ bá mú oyin lọ bá wà. ọ̀nà oyin tó bá ti pọ̀ yọ̀pọ̀ tàyí làwọn kò là ó lọ ó ní oyin yìí bó ṣe wà mímu ni nígbà tí èèyàn bá mú mú oyún lọ jẹ́ kí àjọ̀dún kó sí fún oúnjẹ tí èèyàn bẹ́ jẹ ó lẹ́yìn ìgbà náà ni yóò tẹ̀wá máa jẹ pé lẹ́yìn bá kọ́kọ́ jẹun rẹ láì sí nǹkan kó náà kò ní dùn ó wà lọ mú àyàkúrá ló fún wọn náà lọ́wọ́ fáákẹ́ àwọn alámùtọ́rí kọ́ lókọ̀ alámùtọ́rí mẹ́sẹ̀ ó ti gbàtúmọ̀ kíá àwọn fáákẹ́ àtó fáákẹ́ àtó gbàtúmọ̀ kíá lọ́wọ́ sí àdájáká lọ́sì ìdáwọ́ pàṣẹ wákẹ́ rẹ̀ ìdáwọ́ pàṣẹ Ya, tọ̀pọ̀ láti dára ní ẹ̀ ọjà jù àdúrà wọ́n láàmú fẹ́ mọ ìṣàhóòrò wọn ó ló fẹ́ وفاكهة لا يصدقون عنها ولا ينزقون وفاكهة مما يتخيرون onígbà ọlọ́wọ́ fún àwọn ọ̀tá aláwọ̀ kọ́kọ́ dábàá àwọn nǹkan wẹ́wẹ́wẹ́ rẹ̀ bá àwọn nǹkan tẹ́ pé ẹ̀mí yìí wọ́n fà á mọ́ kọ́ tó wá dọ̀kọ̀ wà láàkùtọ́ rí ní màá ìṣàwó kó tó wá sọ pé ẹ̀ẹ́dẹ̀ ojoojẹ onígbà náà ojú ọkùnrin ẹwà ẹjọ ilẹ̀ á oyinbo oyinbo yẹ kó nǹkan ló wulẹ̀ wú o wọ́n àwọn tó wà nígbà yìí ẹni tó bá jẹ́ ahọ́n ìtumọ̀ ṣe ìgbà nígbà Muhammad sallallahu alaihi wa sallam ní sí àwọn tí mo jẹ́ pé àwọn afá ọ̀sọ̀rọ̀ fún wa pípa mẹ́jọ wa Muhammad pé ẹni tí a lè wọ́n ti nípa gbogbo táàbù wà láì fún ìjọ àti ìlọ ọlọ́ba ní àti ìlà sallallahu alaihi wa sallam asọ́kẹ́ bí ọkọ̀ bá ṣáàrì ìtẹ́kùtẹ́ ọ̀rọ̀ òkè òkò bí sì ní bá ṣáàrì ìtẹ́kùtẹ́ بحسن البشر تبتدر الضيوف بحسن البشر تبتدر الضيوف وبسط الوجه أول من يضيف وبسط الوجه أول من يضيف وبعث الوجه أول من يضيف ونخدقه ونخدقه بأعيننا ونبقيه ونخدمه بأعيننا ونبغيه عليه بكل مكرمة نبوه عليه بكل مكرمة نبوه عليه بمول مكرمة نذوح نذوح ضعفي وحين أزور حبا فإني قريب في زيارتي عفيف كريم في زيارتي عفيف كريم من بزيارته عفيف وللضيفات حق مستحق وللضيفان حق مستحق بكل الخير بكل الخير تبسط الكفوف بكل الخير تنبسط الكفوف بكل الخير تنبسط الخفوف ونكرمهم بأوقف ما لدينا ونكرمه بأنقص ما لدينا قرابة بين أيديهم صدفا قال بين أيديهم صدفا قال بين أيديهم صدفا قد وصى النبي بهم كثيرا وقد وصى النبي بهم كثيرا وحقه يصاب ولا يحيف فأكوه يصاب ولا نحيف فأكوه يصاب ولا نحيف Mọ̀já sọpátá nípa àlejò ní ìlàbá àwọn akójọ lórí rẹ̀. Inú gbẹ̀mọ́ àkàrẹ́ lórí pé wà kọ̀dọ̀ wọ́n sọ́dọ̀ bí yóò bí yìí kẹfẹ́ra. Ọ̀kọ̀dọ̀ wọ́n sọ́dọ̀ bí yóò bí yìí kẹfẹ́ra. Ó ní àlejò sọ̀rọ̀ tó pọ̀ fún ọ nípa àlejò, ó sọ àkọọ́lẹ̀ fún wa nípa rẹ̀ ẹwọ tàn tẹ́lẹ̀ mi fà títà pẹ́ẹ́bì ọmọ yìí pé amẹ́ta kan nǹkan afọ́jú nǹkan lẹ́tẹ̀ ìgbà àdìgbò lọ́wọ́ ọba rẹ̀ sí wọn. ìgbà tí wọ́n sọ orí ikú àwọn mọ́tò sọ ikú ni wọ́n láre lọ́wọ́. ọkọ ni wọn fọ́ nàbí òbí kàfé rán. pàápàá kó yóò sọ lówó lánàá ìfọ́. gbogbo tó bá ti jẹ́ ẹ̀kọ́ àlejò ẹ̀dá máa pàdé nínú tó bá rí ẹni tí ò rí nínú nǹkan tó àwọn àbá àkílà tó wà ní pé màláìkà ó lè wá sáré gẹ ọlọ́run ọ̀bọ̀ rẹ̀ wá níwáyé ìyẹn ò tí ì parí tó ti yé màláìkà lè wá ọlọ́run ọ̀rẹ́ wá níwáyé tó ti yé ọwọ́ wa bọ̀ nígbà rẹ̀ ọmọ wa yẹ pẹrẹ rẹ̀ sọ̀gbó ìjọba ìjọba tó àbọ̀rọ̀ gbìyànjú nípa ẹ̀tọ́ ti gbẹ fún àwọn àlejò. Àfáàní wàyà ọmọ náà kan dàkí mẹ́ṣòro jíjà ooo. Wàyà ọmọ náà kan dàkí mẹ́ṣòro ooo. Jíjà wà ti já bèrè àdàdọ̀ kàfí fún ọ. Jíjà wà ti já bèrè àdàdọ̀ kàfí fún ọ.

àwọn mẹ́ta lọ́pọ̀ oúnjẹ ìkan lónìí gbé sáàárín wọn ẹ̀sìn fẹ́ jẹ́ ẹgbẹ́ lọ́wọ́ àbáríkà àti báríkà owó. iṣẹ́ mi wà látọ̀ àríkú yorùbá rẹ̀ kílápẹ̀ ẹ̀rẹ́bí náà máa jẹun papọ̀ ọlọ́wọ́ fẹ́ àbáríkà tẹ́ bá ti jẹun papọ̀ tó ń pàṣẹ pé yorùbá tó ń gbé fún ọgbẹ́ ẹ̀mẹ́bìnrin òun ló gbé sáàárín àwọn ọmọ ẹ̀sìn jìbìtì pàṣẹ pé ó sọ pé wàlá ọba àdó làdádáwà olóòfò. wàlá ọba àdó làdádáwà olóòfò. wàlá ọba àdó làdádáwà olóòfò. رسول الله ضيفا صلى الله عليه وسلم ويأتيه رسول ضيف شريف ليان صحابه ضيف شريف ليان صحابه ضيف شريف قل يا نبي صلى الله عليه وسلم

ضعيف شريك ويقبل دعوة الداعي وإن لم ويقبل دعوة الداعي وإلا يكن في وسعه إلا رغيف يكن في وسعه إلا رغيفا

ويقبل دعوة الداعي وإلا ويقبل دعوة الداعي وإلا يقول في غفر إلا رقيب يقول في غفر إلا رقيب ànábì wa ìtàkàlà àlá olùrìn àwìn. ó ní àbí wọn lọ dá àwọn ẹ̀tọ́ bá pè kódà kọ́kọ́ yìí jẹ́ ẹ̀rọ rẹ̀ kò lè rí kò lè wa ni bí àdáfi ṣe rí ọmọ ń lọ sọ́dọ̀ àwọn ẹ̀ láti lọ gba àwọn láti tẹ́kẹ́ gbà lálejò òun náà kì í fojú bí àlejò ẹ̀kọ́ tọ́lọ̀ tó ń wá nípa wà ìnà kàlà àlá. kọlọ́kọ̀ náà wí wà ìnà kàlà àlá kọlọ́kọ̀ náà wí. àbájú ní oṣù la síwájú. oṣù la síwájú. àbájú ní oṣù la síwájú. la síwájú. ọ̀rọ̀ kẹta. Fátímátà ọlọ́nà kẹ́ bàbá Fátímátà bí bá lè kó lọ Mẹ̀dínà wọ́n máa sàtà láti ránṣẹ́. Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wa sọ́lé wa bára kàrí wa aláàlú wa sọ́lé wa sọ́lé wa tẹ̀síwá kẹfẹ́ra wa bára kàlọ́ fún ìjẹ́ni wa jìbá fún ọlọ́run pàtàkì, ẹ̀rọ kò sí àwọn sẹ́ńsì lọ́pàá yìí. तो, तो समझदारी